pẹ̀lú gbogbo akitiyan wa ilé ọmọ yìí àti àwọn oògùn tí a lò fún kò tí ì fẹ́ẹ̀ sí àjọ tó lóyún tí o. ọ̀pọ̀ ìgbàdúrà ìgbàdúrà kò ṣe ìgbàdúrà ṣó ti rẹ̀ yín ni. dókítà sọ pé bọ́jọ́ sí òní ju ọjọ́ méjì péré if the operation is not done. mi ò mọ nǹkan tí mo rà nígbà wọn. ó mọ̀ tí wà. òun bà mí gidigidi. mi ò tí ì tọrọ bọ̀ rí ládéhùn pẹ̀lú wa ohun tó bá wù wá la lè fi ọ́ ṣe. Ìrìn àwọn ṣẹlẹ̀ nìyẹn sí. Pàtí owó ta gbígbà fún gómìnà tẹ ló wà nílẹ̀ báyìí. Ìgbà tí o lò pẹ̀lú ọkùnrin ogbó yìí ti tó ìwọ yóò máa gbé fún jésù nìkan. kí ló dé tí irú eléyìí ń ṣẹlẹ̀ sí olùfọkànsìn bíi ti johnson. ẹ ti gbàgbé ni bíbélì sọ wípé tí ìwọ bá rẹ̀wẹ̀sì ní ọjọ́ ìpọ́njú agbára rẹ kò tó nǹkan nìyẹn. tú ẹrù tó wà nínú àpò ọrùn rẹ yìí jáde. ìgbà mi lè rẹ. ẹni àrùnilẹ̀ rẹ. àwa mọ̀ pé ẹ lọ sinmi lẹ́sẹ̀ Jésù. ayédèrú ìgbàlà nínú jẹ́wọ́ rẹ̀.